ọpẹ́ ni fún Ọlọ́run ọba àti ọlá rẹ̀ gbàgbé lọ ọba alágbára lè ṣe lórí ohun gbogbo ọba tó dá ọmọ ẹdẹ ènìyàn tó ti fi ọ̀nà ọmọ ẹdẹ ènìyàn ó dá wa ní mùsùlùmí ní ẹni tí ọmọ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ gbàgbé lọ ọpẹ́ ní fún Ọlọ́run ọba tó ṣe lè fún wa ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá òjijì Ọlọ́run ànígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run ọba fi ẹ̀sìn tó kórégé tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ láti ràn ó jíṣẹ́ pé ó ti ṣàlàyé gbogbo ẹ̀sìn fún wa ó fi wá sí ojú ọ̀nà tó làgàrà kò sẹ́ni tí ó dìrò àmọ́ ọ̀nà náà àdúgbò ń tàn kọjá ni tí ó jẹ ní ọ̀la kò sì sẹ́ni tí ó parun àfẹ́tọ́ba yapa ọ̀nà náà kọ́lọ́mọ bá kọ́ dákun kọ́lá ẹ̀mí àti ẹnìkan kan wá kó níbi yapa ọ̀nà nẹ́bí ọmọ kọ́mọ sọ̀lá àdìsẹ́lẹ̀m kọ́lọ́mọ bá kẹ́wọn rálé rẹ̀ báwa kẹ́wọn sọ̀hábà rẹ̀ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ọlọ́run dàkú bá nìkẹ́ gbogbo wọn lápapọ̀ tó ń bẹ̀ wọ́n ọlọ́run dàkú sí àti fún ẹnì kọ̀ọ̀kan wa náà lórí pé ká bẹ̀rù ọlọ́run ká sì páyọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. dáadájú ẹni yóò tọ́ bá páyọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó kó níbi gbogbo tí ìjẹ mọ́ ìbẹ̀rù inú ọkàn ìfọ̀yàbalẹ̀ tọ́pọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó jogún ẹ̀kún lu wọn. káwa lọ mọ̀ pé ìpáyọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun gangan lọ gbogbo jíjí àlìkúmà lápapọ̀ tí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àlìkúmà tọ́lọ́run ó sì lẹ́yìn tí ó da ọ̀rọ̀ sí fún ni. bákan náà káàkiri ọmọ yìí pé ẹni tí ń jẹ́ àlìkúmà àlìkúmà odidi ìjọ yóò máa jẹ́ ìjọ abiyì ìjọ tí àwọn míì yóò máa bẹ̀rù nígbà táwọn náà wọ́n bá ti jẹ́ ẹni tí bẹ̀rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀pọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ti gbẹ́nu Al-Qur'ani Al-Karim tọ́lọ̀ ti ti wá lójú kòkòrò lórí kábẹ́rù wọn náà tó sì fi pa wá láṣẹ láti dàrú wọn náà ọba tí wọn lálẹ́ ká jùlọ. wà á ti ajẹ́ mùsùlùmí dáadájú ìgbàgbọ́ òun gángan ni ó ní ipa tó pọ̀jù tó lágbára tí máa ń kó nípa títan ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ tí máa ń tàka nínú àwùjọ pẹ̀lú ìgbàgbọ́ lèyí ó fi máa bẹ ní ẹni ìfọkànbalẹ̀ lẹ́ni ìfàyàbalẹ̀ ní gbogbo agbègbè tí èèyàn bá wà nígbà tí ìgbàgbọ́ tó bá ti dúró ṣinṣin fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn èlé tí ni tí a máa bára sọ̀rọ̀ lé lórí nínú kútúbà wa lónìí insha allah subhanahu wa ta'ala kí a lọ ọmọ gbogbo àti ajẹ́ ẹrúsìn ọlọ́wọ́n ọba ìgbé dájú ìgbàgbọ́ tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ní gbogbo àwọn agbègbè èyí tó pé òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba gbé wá nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ ìnígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba pẹ̀lú rẹ̀ ọ̀nà kan ni tọ́jú ọ̀nà tí èèyàn fi sórí ilé ayé àti ní alkiyama ó sì jẹ́ ọ̀nà kan gbòógì tẹ́lẹ̀ ó tó tọ̀ tí ó fìrí ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ láyé àti ìgbésí ayé rẹ̀ tí ó lòdìjọ́ gbègbè ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ fún anẹ́gbà sallallahu alayhi wa sallam nínú ayé ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́rin eighty two ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọn sì lú ẹbọ tí papọ̀ wọ́n dojú ọkàn wọn kọ ọlọ́run wọ́n sì ń sin ọlọ́run ọba ìlékè ọlá pẹ̀lú ìgbàgbọ́ tó pé dáadáa wọn ò ní ẹbọ nínú ẹrù wọn ò di àdìmẹ́rù tọ́lọ́run ọba ìlékè ọlọ́ọ̀fẹ́ wọn ò ní mọ́nú ẹrù wọn irú àwọn tí wọn bá ti lú ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ẹbọ báyìí ọlọ́run irú wọn bẹ́ẹ̀ tí wọ́n ní ìfàyàbalẹ̀ ìmọ̀kànbalẹ̀ yóò máa jẹ́ tiwọn tí gbogbo àwọn yẹn bá irú tí wọn wọn mọ bẹ ní ẹni ìfọkànbalẹ̀ ẹni ìfàyàbalẹ̀ ni Ọlọ́run irú wọn bẹ́ẹ̀ ìgbàgbọ́ ìfàyàbalẹ̀ ọmọ jẹ tiwọn bákan náà àwọn ni wọn ti jẹni tí ó mọnà bákan náà Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún sọ fún wa nínú sọlọtù Nur àyà ẹlẹẹkanùdínní ọgọ́ta àyà fifty five Ọlọ́run lóhùn ti ṣe àdéhùn fáwọn tó ti fọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín tí wọ́n sì tún ṣe àwọn iṣẹ́ rere dáadáa ìgbóhùn Ọlọ́run fi wọ́n ṣe àrólé lórílẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́sẹ̀ fi àwọn tó ṣáájú wọn tó ṣe kí wọ́n ti àrólé lórí rẹ̀ kódà òun ọlọ́run ọba ìlékè ọlọ́gbà wọn láàyè nínú ẹ̀sìn òun ọba ìlékè ọlá lẹ́sìn Islam tó yẹ kóró tó wọn ọba ìlékè ọlá yọnu sí fún wọn ìtọ́nà òfin ṣègbàyè fún wa òun náà pé a jẹ́ olùgbàgbọ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọba ìgbàláyè sí wa yóò máa bẹ fún wa òun náà ni ẹ̀sìn Islam tọ́lọ̀ ń yọ́nú sí ní ẹ̀sìn gẹ́gẹ́ bọ́lá ṣe sọ kalẹ̀ fún anabi sọlá sẹlẹm ní àròfá tí anabi sọlá tó ṣe ní ọjọ́ júwà tí anabi sọlá tó dúró ní sọ̀yìndù àròfá tọ́lọ̀ ọba sọ ayà kalẹ̀ bí alẹ́ yóò máa ẹ̀sìn mọ́tò lẹ́kùn dì lẹ́kùn òní ni mo gbé ẹ̀sìn fún yín wà mọ́tò aleikum ni'mati mo sì parí ìdẹ̀ra mi mo kọ́ máa jẹ́ ìkan ṣoṣo sẹ́mi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ló ti tẹ́ ọgbà lọ yìí ẹ̀sìn islam yìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó lóun ọgbà wá láàyè rẹ̀ lẹ́sìn tóun yọ́nú sí wa dáadáa yọ ọgbà wá láàyè rẹ̀ lórí ilẹ̀ bákan náà òun ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀tẹ̀ fi ìfàyàbalẹ̀ pààrọ̀ ìbẹ̀rù tí ń tẹ̀lẹ̀ sí wa lórí ilẹ̀ tá a bá lọ ni tó ti báwọn èèyàn tí wọ́n ń dókòkò tá a mójútó iṣẹ́ olóore ń ṣe é a rí pé nuore tọ́lọ́hún ti fún wa ni pé ọlọ́run ó fi ìfàyàbalẹ̀ pààrọ̀ ìpayà ètò ṣe pé ń ṣẹlẹ̀ sí wa lórí ilẹ̀ bákan náà ọlọ́run ọba ilé kí ó ní pé pẹ̀lú ń bẹ́ẹ̀ ni pé wọ́n máa ṣe èmi ọlọ́run wọn ò ní kan mi wọn ò ní mú kankan mọ́ lọ́run wọn wọn ò ní mú eégún mọ́lọ́run wọn ò sì ní mú orò wọn ò ní mú mọ́lọ́run ọba wọn ò ní mú igi kan wọn ò ní mú òkúta kan wọn ò ní mú òkè kan wọn ò ní lọ́ọ́ máa ṣẹgbẹ́ ògbóni wọn ò sì ní lọ́ọ́ máa ṣẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀fá tàbí kí wọ́n wá lọ́ọ́ máa ṣẹgbẹ́ àwọn aláwo rárá o wọ́n máa ṣe òun ọlọ́run nìkan ṣoṣo láyé ṣèlérí náà iṣẹ́ ìhà wọn ò ní mú kankan láti fi pé ti òun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. láì pé ìṣòro wà fún wa ni ibi ká sin lọ́hùn ká má mú kankan mọ́ lọ́hùn débi lọ́pọ̀lọpọ̀ yóò fẹ́ ṣòro ṣe fáwọn èèyàn wọ́n bọ́ síta pé ọlọ́run ìṣòro tó ṣẹlẹ̀ ìdákùnlà wà bẹ́ẹ̀ wọ́n láà wípé ní ìmórogún pẹ̀lú wọ́ lọ yóò fẹ́ ṣòro láti wíru gbólóhùn yìí ta torí pé bí ṣe ń sọ ọ̀rọ̀ fáwọn èèyàn pé ẹ máa sí lọ́hùn òun náà lọ́wọ́ nú ẹbọ òun àtàwọn aláwòjọ ń pàdé àpò papọ̀ bóyá látara tí ń ni tàbí tọba ń wá ajẹ́kùn gbígbàdúrà ní kan wá o má lọ wá ajẹ́kùn kankan o má lọ wá ajẹ́kùn kankan téèyàn bá ń tan lókù kálukú wa náà mọ̀ yìí pé gbogbo tó máa ń seun náà níjọ́ kan náà léwé èrè òsùnkò gẹ́gẹ́ bí wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá yìí pé èrè òsè kí ni o èrè àsùnkò àwa náà ó sì ní pọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlábàpẹ́rẹ́ rẹ̀ hàn wá àwọn tá a wà yìí àmọ́ ní pọ́pọ̀lọpọ̀ gíní ìsìn máa bẹ̀rẹ̀ sí ni máa wọ́wé àwọn ti nù wọ́n bẹ́ẹ̀ bá ti lọ gẹ́rù kí tó rí bẹ́ẹ̀ tọ́ba lòun fi kan lé ìkìyàn ojú tọ́lọ́ ọba ìlú ìjọba bá fẹ́. ó túmọ̀ yìí pé ewé tó níwọ̀ gbára léhùn yóò tún kójọ kan o ó sì lérò pé ibi tí wọ́n ti mọ lérò pé wọ́n gbà yìí kó sì ti kọjá pẹ̀tẹ̀ lọ́gbà wá owó ti dà gẹ́gẹ́ bí sọ̀hábíyù tọ́lọ bá níbi sọ́lọ̀ tó nílẹ̀ ànábì bá ń bẹ́ kí àdúrà mi ọmọ gbà ni ẹjẹ́ àbẹ́ lọ́hùn pé kọ́lọ́ ọmọ gbàdúrà wà anabi sallallahu alaihi wasallam sọ fún pé ọfẹ kájú ààrẹ ọmọ àgbà látọ̀dọ̀ Ọlọ́run afim mọta ahmed jẹkùn mustajaba da'wa jẹni tí ibù jẹ ibù mú rẹ jẹ kó jẹ pé ibẹ̀ ọ̀nà tó gbà mọ́ ọ̀nà halal ni ọmọ àgbà wá ibù jẹ mú rẹ àdúrà rẹ ọmọ àgbà sọ̀bájẹ́ kù tọ̀ wá o sọ́wádà gẹ́gẹ́ bí kájú ààrẹ ọgbà wallahi kódà kódà yóò fún ọtí bíi nǹkan bíi tọ́lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ olóògbé ẹja sọ́ra fún gbogbo pátipàti gbogbo ránù ẹja kọ ẹja sọ́ra fún tọ́ba yẹn láwọn tá a fi tọ́jú ara ètò ti lọ́ọ́ dèmọ́ra tó ní ìsọ́ra ni mo yẹ fi yẹn tọ́jú ara ọlọ́run lọ́ba tí ì sọ ni òrà wọn kan dáná nínú ìlú tá a wà yìí kò sí bí wọ́n ṣe gbéra wọn ṣùgbọ́n nígbà tá a rẹ̀ dé wọ́n gbẹ́ lómi lábẹ́rẹ́ abẹ́rẹ́ ọ̀wọ́ ẹ wo ibi tí wọ́n sóògùn dé àwọn gán lóògùn tó ti bí àtàwọn àtògùn wọn wọ́n ti dẹni tó ti wọlé lọ ẹjẹ́ agbára lọ́lọ́run ẹjẹ́ amọ̀sìn lọ́run ká má morogún kankan pẹ̀lú ọlọ́run nínú tí ìfàyàbalẹ̀ dáadáa tí ó fi tẹ̀lẹ̀ ní ẹ ọlọ́run ni wọ́n máa sìn mí wọn ní morogún pẹ̀lú mi ọlọ́run lẹ́ni yóò tọ́ bá wá sí àìgbàgbọ́ tọ́lọ́ ṣe kèbèrí lẹ́yìn eléyìí irú wọn bẹ́ẹ̀ kò kí ẹ̀dá ni wọn wọ́n ti jáde kó lábẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ kájú lọ. wọn náà tó wá já fún aláwùjọ lónìí ṣé kìí ṣe ẹgbẹ̀gí wọn mọ̀ ọ́ máa ṣé èsè fàdèyí olóró ni ọ́ pé á àpótí ògùn ló kunu lè jẹ náà wọn náà lérí káàkiri ìpè tọmọ yẹn ọba sọ̀rọ̀ ẹ tí ọba sọ̀rọ̀ ẹ wọn sadẹnu ni ṣé kò sí wọ àfa wà nínú àwùjọ nìyẹn ìgbòkun orin ọ kọkàn ọbalẹ òun náà ni wọ́n wà ipò kan ọbẹ̀ lọ́hùn nípa àbálẹ̀ kọ́ máa bẹ nínú àwùjọ ipò yẹn ni wọ́n wà àfẹ́ ìtẹni tí wọ́n máa gbé àpótí òkun tí wọ́n máa gbé sínú ilé ẹ̀dá kan ẹja sọ́ra kó fi gbogbo àwọn ṣiṣẹ́ wọ̀nyí nígbà tí wọ́n sọ ọjà àbá bá ti ń ṣe léyìí kí ló lọ afẹ́ kẹ́ni kí èsì àfa àkìlọ̀ fẹ́ kó ṣe nínú àwùjọ torí pé wọ́n ti rí wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé tí ọba dáa ni àfa náà ò ní máa kó gbogbo ẹ̀ka nulẹ̀ ṣé gbígbá àfa mi ní ìsìn òun náà wá ní àwọn ilé kan tó ṣe bóun nìkan ló lè dádẹ́wọ̀ ṣé ilé agbára ní ilé agbára òní ẹ̀dá kan ọ̀dọ́ ọlọ́wọ́n bá ní ẹja wá gbogbo nǹkan sí ọlọ́wọ́n bá fọwọ́ lágbára kótó di kọ́lọ̀ ń gbé anẹ́bí sọ̀lá àrísọ́lá dìde wọ́n wà nínú àìmọ̀kan ìgbà ojú dúdú wọ́n sì wà nínú àṣìṣe àánú wọ́n sì wà nínú ìbẹ̀rù tó lágbára àti pé wọ́n tẹsẹ̀ bọ́sẹ̀ nígbà náà ni. ṣùgbọ́n lọ́wọ́ bá tí ọlá rẹ̀ gẹ̀dù lọ́wọ́ ẹ̀sìn islam yìí wá ẹ̀sìn tó yẹ kóró ẹ̀sìn tó mọ́yán lórí tó dángájá ẹ̀sìn tó dáa báyìí ọlọ́wọ́ bá ilé kíọlá mú wá fún wa. ìgbà tó lọ́wọ́ bá ilé kíọlá wá mú ẹ̀sìn yìí tó mú wá fún wa lẹ́yìn ìgbà táwọn yẹn ti wà lóun páyín kéke ẹ̀sìn yìí látara rẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ ọláwà kọ ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ àrànṣe àti iyì àtòríire ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá kọ kalẹ̀ fún wa nínú ẹ̀sìn náà ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tọ́ba ti lè jẹ́ pàwà náà tá a bá ti lè dúró láti rẹ̀ sí ọlọ́run ṣe ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ti tá àti rà wá sí ṣùgbọ́n táwọn náà sábà láàní jẹ́ ẹ̀sìn ọlọ́run lárugẹ táàní mójútó ẹ̀sìn ọlọ́run bọ́lọ́ ṣe òjijì ọ̀yẹ̀ mi o mọ́tàrà rẹ o orí ẹ̀dẹ́ ni tọ́ ọba lọ sí tọ́lọ̀ ọ̀fẹ́ tọ́ wá ń rí owó tàbí òun o rí ni ọlọ́run fi ń tẹ ọ́ ni kò sì sẹ́nìkan tí ọmọ bí ọlọ́run bí ọlọ́run orí ti fóun kọ́ wá sí lórí ẹ̀dẹ́ orí ìfọ̀kànbalẹ̀ lóníkàlùkù ń bẹ́ẹ̀ ẹtí ń fòrí ìfọ̀kànbalẹ̀ ọ̀yà rí gbé ọlọ́run ọba tí ọlá rẹ̀ kájú lọ sọ fún wa nínú sọ́ọ̀tù Rome ayé ẹ̀lẹ́ kẹtàdínní àádọ́ta forty seven ọlọ́run ni ó ti di ọ̀rọ̀ yẹn lé wa lórí ẹ̀tọ́ lọ́jẹ́ fún wa káàrin gbogbo olùgbàgbọ́ òdodo tí wọ́n dúró sí sí ọlọ́run tó wọ ọ̀nà wá sí i ọlọ́run tó sọ fún àníṣe sọ́làm nínú sọ́ọ̀tù Muhammad ayé ẹ̀lẹ́ keje ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ẹ̀dé ilé ojúṣe ọ̀ràn yà tọ́wọ́ abẹ fáwọn atajẹ́ mùsùlùmí gbogbo atajẹ́ rúṣin ọlọ́run òun náà ní káwa náà ká lọ tẹ̀lé gbogbo àwọn ọ̀nà táàbí rí àràn sí àtìlẹ́yìn látọ̀dọ̀ ọlọ́run ọba ká sì sáré tètè lọ síbi gbogbo àwọn nǹkan tó ṣe pé tá a bá ṣe é látara rẹ̀ ní ipò wa yóò fi ga níwájú ọlọ́run láyé àti ní àlùkìyàmà ká sì lọ mọ̀ yí pé àgbéga yìí a lè rí lásán o àyàfi pẹ̀lú títí ọmọ ìsìláàmù lójijì pẹ̀lú mímọ sọ àwọn àlà ọlọ́run gbogbo ibi tọ́lọ́run ní ká dúró mọ́ kàrọ̀rà dúró níbẹ̀ bákan náà pẹ̀lú ìmọ̀ dúpẹ́ àwọn oore ìdẹ̀ra tọ́nà wọn bá ilé kí ọlá ti fún wa ká má ń sàì mórí ọlọ́run tẹ́lómi ọmọ sọ pé kí lọ́lọ́run ti fóun tóun fẹ́ dúpẹ́ lé lórí ẹ̀jẹ̀ á má sàì mórí ọlọ́run ẹ má jẹ́ ajá lára mórí jẹ ká máa dúpẹ́ fọlọ́run yóò tún máa jẹ́ sábàbí ṣé yóò fi máa rí àgbéga dáadáa ẹlòmíì tọ́lọ́ bá sóore fún kí ni fi ń dúpẹ́ tọ́lọ́ ọ̀fẹ́ ni bọ́lọ̀ bá fẹ́ oore fẹ́ lómi ní ìsìn tó fún lọ́mọ ẹ̀rí oṣù tó fẹ́ pété bá dé bẹ́ẹ̀ báyìí ọtí ni ó kù kalẹ̀ wọn láwọn yóò àwọn dúpẹ́ ni àti ọpẹ́ tí wọ́n láwọn dá ìdí wá wọ́n fi ń dé ìtọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlá sílé ìwọ̀ bóòlù ọlọ́run ti fẹ́ gbàrú ọpẹ́ bẹ̀. ẹlòmíín ṣe bá bímọ ayọ̀ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn àwọn àwọn eléré ń ẹgbẹ́ sí kulu bọ́ọ̀dì sọ́mọ tó bí kì í tó àbọ̀mọ̀ padà wò. subhanallah ọmọ agbèsè ọlọ́ọ̀mọ ọlọ́ọ̀mọ ẹnìkan ti fẹ́ ẹ́ ẹni tí inú ẹ̀ bá ń dùn kó dunnú ma níwọ̀n ọmọ tá bí kí ni ó bí fún ni kò sẹ́ni kankan tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbogbo àwọn olórin lóríṣiríṣi òǹkàlùkọ́ ọmọ sí nǹkan tá a fi ń dúpẹ́ òde lọ́dọ̀ ọlọ́run ọmọ ti sọrúkọ ọmọ yín òjò bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ̀ríkẹ́ bákan náà a tún wá dúró níbi àlá ọlọ́run tí ọlọ́run bá ti falà sí a ti sọ̀rọ̀ kó níbi gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó ti sọ fún akóhùn ọ̀fẹ́ gbogbo àti àjálù fún wa nínú ẹ̀sìn ẹ̀jẹ̀ àlọ́mọ ìgbé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kò sí ìdẹ̀ra kan tó tún tóbi lẹ́yìn ìgbàgbọ́ tọ́lọ́run ọba ti fún wa yìí kò sí ìdẹ̀ra kan tó tún tóbi tó pàtàkì tó tó ìdẹ̀ra ìfọkànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ ǹjẹ́ ìsẹ̀mí ọwọ́ alẹ́ jẹ́ ìsẹ̀mí tí ó là tí ó jẹ́ ìsẹ̀mí tó fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ká máa rí ìbẹ̀rù ká máa rí ìpayà ká máa rí ogun bọ́ọ̀bọ̀ pa bọ́ọ̀bọ̀ kò lẹ́sẹ̀mí ní àwùjọ rárá o kò sí ìsẹ̀mí tó ní kọ́kàbalẹ̀ nígbà tí ògbé lè bá ti ṣẹlẹ̀ káwa lọ mọ̀ yí pé ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórílẹ̀ ayé àti lálùkìyàmà èyí tó lóore jù ń bẹ̀ òun náà ní kí ìfọ̀kànbalẹ̀ kọ́ máa àti ìran ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe àti ìdúró sísìn ìdúró tọ́ lórí ẹ̀sìn ọlọ́run láì ní ti sọ́tún láì ní ti sòsì láì ní sàṣejù láì ní sàṣe ètò kéèyàn ó dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àti pẹ̀lú pé kéèyàn tó wá máa tẹ̀lé ànábì sọ́làm pẹ̀lú rẹ̀ náà a tún máa rí ìfọ̀kànbalẹ̀ àti ìgbàgbọ́ tó dára a máa rí eléyìí náà ti di táwọn yẹn hápára nínú àwùjọ lónìí ìtẹ̀lé lánàá ànábì sọ́làm ó ti di yẹ̀yẹ́ kódà táwọn yóò tó máa sọ pé à ah, wó èmi ṣe alùsùnà èmi ṣe ẹni tí ń tẹ̀lé súnà lẹ́bi ẹlòmíì ò tún ní ẹ̀wọ̀n alùsùnfì lòun torúkọ táni sọlọ fi sílẹ̀ ní lórí nìyẹn táni sọlọ wọn sọ nú ẹ̀rọ rẹ̀ pé aleikum bi súnà yìí táni bi dákọ pé súnfì kan àbẹ̀yẹ̀gbọ́ kẹ́límà súnfì inú gbólóhùn àti sọlọ súnà nẹ́bì ni ẹjá dìbò níjẹ́ òlà fún súnfí dé tó ní ọmọ súnfí ẹnìkan súnà nẹ́bì ni ó dìbò kó tètè sórí rẹ̀ àti tọ́rọ̀ bá dojúrú tó bá dàlùkì yá àmọ́ sáà fún súnfí kan lọ́lọ́ bá ṣe bá mọ̀ sọ pánẹ́bì náà ni ọgbà pẹ̀lú ìran rẹ̀ ni sánẹ́bì kọ́ ló ti pa súnà rẹ̀ sí ànẹ́bì sọ̀rọ̀ àfún súnfí sọ̀rọ̀ èwo ni wọ́n fẹ́ dìbò èmi gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànẹ́bì sànẹ́bì ni dìbò tí wọ́n bá ti tó torí tí wọ́n ń ṣe tó ya pásítà ní sọlọ ń pọ̀ o ànábì gbé àzìkárò àárọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bá a ti máa sọ fún wa àwọn náà gbé láti mi àárọ̀ kalẹ̀ wọ́n fi káńtà tànẹ́bì sáwọn tí wọ́n ń ṣe tí wọ́n ṣe tànẹ́bì wọ́n ṣe tànẹ́bì ti tààfà àtọ̀ríkọ́ rẹ̀ níṣe. ànábì gbé àzìkárò màsà ìyà ó gbé kalẹ̀ fún wa sáwọn èèyàn ṣe ẹ̀ńtọ́ba jẹ́ ti tẹ̀lé tọ́wá fi tààfà rẹ tó fi ń yegi fún tànẹ́bí sallallahu alaihi wasallam ẹ lọ́mọ yìí pé kò sẹ́ni tí ọmọ gbọ́lá fún kankan tó yàtọ̀ sí tànẹ́bí àgbẹ̀kọ́jẹ́ pé nǹkan gbọ́lá fún yẹn kó fi pa tànẹ́bí ni. eléyìí ni táwọn àbá ń pè wá láti èsì sí ẹlẹ́mí ọ̀ràn kankan ẹ wọ́n ní amáṣe súnfì ni ó wọ́n ní amáṣe súnfì ó àmọ́ ti tó ti rí gan. torí kèsì bá nẹ́sọ̀ sọ́lá ló gbé wá fún wa ká dúró sí ìlànà ní ó láti sóríire àlìjáná la fẹ́ di tó bá jẹ́ pé àlìjẹ́nà yẹn kéré ni a ní wulẹ̀ sọ pé ọmọ ṣe máa ṣe káwọ òkèrè àlìjẹ́nà ti wá wọ̀ ṣùgbọ́n bọ̀ jẹ́ pọ́ àkóyawọ́ láńlá ti ṣe fúnra wa kájọ pera wa sí di oríire ni di oríire ni ẹjá pera wa sí ọlọ́run ọba kọ́dà ń kó sí àánú pé ní àtẹnìkọ̀ọ̀kan wa ká lọ mọ̀ wípé ìtẹ̀lé ìlànà ní sọ́sọ́là nínú tí ọmọ tí ó pilẹ̀ dáadáa ìfọ̀kànbalẹ̀ fún wa òun náà lọ́wọ́ àbíyàn bá ti tẹ̀lé ìlànà nẹ́bì kọ́mọ́sára rẹ̀ o rúkèrúdò òun náà ni ọmọ àṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ àti pé dáadáa ju ìgbésí ayé tí ó fara kalẹ̀ tó dára tó jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ kò ní wáyé àyàfi lábẹ́ ìdígbàgbọ́ sí ọlọ́run àti iṣẹ́ rere ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún àlejò sọ́lá ìgbébọ̀ sọ fún àlejò sọ́lá ayé ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rùn-ún ninety seven ọlọ́run ni ẹni yóò tó bá ṣiṣẹ́ rere lọ́kùnrin tàbóbìnrin ó sì jẹ́ olùgbàgbọ́ ni á ju wọ́n ti ọ̀yà lọ jẹ́ pé gbogbo ata jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká jẹ́ ojú kan tí ó máa ṣàìsùn nítorí kí fọkànbalẹ̀ ó fi wà yẹn ni pé ojú tí ó máa mójútó ìfàyàbalẹ̀ nínú àwùjọ lórí wípé a wá ìfàyàbalẹ̀ fún ara wa a sì wá ìfàyàbalẹ̀ fún àlìkúnmọ́ wa tàbí ìjọba tó ti pa wà nínú rẹ̀ bákan náà a tún wá máa wá ìfọkànbalẹ̀ fún àwọn orílẹ̀-èdè tó ń kálukú wa tá a wà nínú rẹ̀ bí ìfọkànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ bó ti kúrò nínú àwùjọ sábàbí ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ tá à ń tẹ̀ ìlọjẹ sábàbí tí ìfọ̀kànbalẹ̀ ò ṣe kí ni o tí o fi sí nínú ìgbésí ayé wa ẹ wájú àti kọ́kọ́ ti nìkan o ọmọ asẹ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tọ́gà bá ní ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ọgbọ́dọ̀ ṣe lé ọgbọ́dọ̀ ṣe lé tọ́gà lé ọgbọ́dọ̀ ṣe lọba ṣe tọmọ sẹ́yìn odò ṣọ́ọ̀fù kò nílò ṣọ́ọ̀fù yọmọ àwọn apẹ òkiri káàkiri yọmọ apẹ òkiri káàkiri lágbájá kí ló dé yọmọ bá wẹni tí ó bí ọ̀gá rẹ̀ tọ́mọ bá ṣe òbí rẹ̀ náà ń kọ́ òbí ni ó ṣe báyìí pé bá mi pọnmi kọ̀wá bá bàbá rẹ̀ pọnmi tàbí ìyá rẹ̀ àsìkò oúnjẹ tó sẹ́wọ̀n gbé àti wọlé láti lọ jẹun yóò ṣòro kù yóò máa pẹ́ giri ni yóò máa pẹ́ ògiri ni tàbí kọ́ máa lọ káàkiri kọ́ máa màbí tó bí ó ti wọlé subhanallah ọlọ́run ló ní àpẹẹrẹ tó ga jùlọ nígbà tí èèyàn bá tẹ tẹ̀lé tọ́lọ́run tí bá ń tẹ́lọ́ ọ dájú pé ìfọ̀kànbalẹ̀ òní ṣe o kò sí ní sí nínú ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé àwọn tó ṣe pé wọ́n bá ń tẹ ọlọ́run ká lọ́ọ́ mà gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí pé dájúdájú tí ń dọ̀tí mímọ́ ìfàyàbalẹ̀ wa nínú àwùjọ tó ń kálukú wá wà ọ̀tàdédé wáyé tí kò òfin ẹ̀sìn ọlọ́run ọba tọ́nà fún lánàá ìbùsùn láàrin sẹ́lẹ̀ àti ìmọ̀ kó sínú àwọn kéékèèké àti àwọn nílá tó pé aburú tó tóbi ìnira tó tóbi ń bẹ nínú rẹ̀ aburú ńlá sì ni ewu tó sì gùn tó lágbára òun náà ni ìmọ̀ sẹ́lọ̀ ọlọ́run kò sí mùsíbà kan tí ó kàn yín lórí ilẹ̀ àyàfi kọjá pé látara tí ẹ fọwọ́ ara yín pàdé o àtọwọ́fà yín lọ́pọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run tó ń sàmójúkò fún yín parẹ́ yẹn pé tọ́lọ́wọ́n bá ọba máa sàmójúkò ni ọlọ́run lọ mọ irú ìyà tí ìbá máa jẹ wá kódà tó bá jẹ́ pé gbogbo bá àti ìṣẹ́ lọ́hùn lọ́lọ́run fẹ́ fi fi wálé ni kò ní sí dáàbà kan tí ó kù lórí ilẹ̀ mọ́ ṣùgbọ́n lọ́hùn ń lọ wa lára dọjọ́ àlùkìyàmà yẹn kó tó wá ìtànṣe tí ọba mu ẹja pátì ẹja sọ tí ọ̀dà ẹja sọ́ọ̀lẹ̀ ìgbésí ayé ń lọ fún wa èyí tá a lò nínú ìgbésí ayé yìí bá a ṣe máa ń sọ fún wa ọ̀dájú pa lò dájú ẹ̀ mọ́ ẹni tọ́lọ̀ bá tún ní kó lò dájú tó ti lò àánú lọ́lọ́ fi ṣe fún tó fi dórí ọmọ kékeré nu wa ìbóyún ló ń sẹ́ tó kálukú wa náà rí ọmọ òjò ń kú ọmọ ọjọ́ keje ń lọ ọmọ oṣù kan lọ ọmọ ọdún kan lọ àwọn apá wa táwọn àti dọmọ ọdún mẹ́wàá àti dọmọ ogún ọdún àti ndogójì àti dàádọ́ta àtẹ̀ntójú bẹ́ẹ̀ lọ́nu wa tọ́wọ́ adájú pé nǹkan yẹn a tún lè lò padà dájú tó tó bẹ́ẹ̀ mọ́ ọ dájú tó dídé eléyìí ẹjẹ́ apá gbogbo àwọn ìtẹ́lọ́hùn yìí ẹ dákun ẹjẹ́ apá tì ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ ẹjẹ́ afi sílẹ̀ ọlọ́run ti àmójúkò fún wa ni o tí ọba ti àmójúkò ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ìbámu jẹ ni sọ́ọ̀tù ṣòro ayé ọ̀pọ̀lélẹ́ yẹn wà bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún sọ fún wa nínú sọ́ọ̀tù ráàdì ayé ẹlẹ́ẹ̀kọ́kànlá ọlọ́dádájú òun ọlọ́run òun ò ní yí kankan padà fáwọn ìjọ kan títí wọ́n fi yí tí wọ́n ti padà ìjọ tí ń bá ń ṣẹ lọ́hun ìyà ò ní yé máa bá wọn títí tí wọ́n fi pàṣẹ lọ́hun tì ìgbà wọn bá pàṣẹ lọ́hun tì àhá ìkẹ́ ọlọ́run wà máa bá wọn ìkẹ́ ọlọ́run ò ní yé máa bá àlìkú mọ̀ kan lópin ìgbà tó bá ń ṣe tọ́lọ́hun ìjọ tí wọ́n lè pa tọ́lọ́hun tì báyìí ìyà ó ti wá bá wọn ọlọ́run wa torí de eléyìí a jẹ́ pé ìyìn táwa náà ń pinnu tá

kò ní yí padà lé wọn lórí títí táwọn náà fi yí tí wọ́n ń ṣe padà ìdí bẹ́nu ẹ̀mí wọn tí wọ́n bá ti yí padà ìyá òde sí wọn. pẹ̀lú sọ́rọ́tù náà ọlọ́run ọba ìrètí ọlá ní òun gbé àpẹẹrẹ kan kalẹ̀ àwọn ìjọ kan ìlú kan ìletò kan tí wọ́n jẹ́ ìlú fọkànbalẹ̀ tí ìjẹ̀mú wọn tí wọ́n bá wọn nírọ̀rùn nírọ̀ra wọ́n bá sá àìgbàgbọ́ àìmóore wọ́n ti sídẹ̀ ọlọ́run tó dé wá bá wọn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá orí tá a ti fún ọ ní pé wá fi aṣọ ìyà aṣọ ìpayà aṣọ ibi ọlọ́run lóhùn dáhùn wọn lọ́rùn pẹ̀lú tó ti fi wọn ṣe níṣẹ́ àjẹpẹtẹ èèyàn bá ń ṣe dáadáa yọ ọmọ rí kí ọlọ́run ìjọ tó bá ti parí rédì ìyá ọlọ́run àti ìbínú ọlọ́run yọ bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ sírú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ àwọn àwùjọ ilẹ̀ Yorùbá lónìí táwa ń ti lọ́n báyìí láwùjọ ilẹ̀ Yorùbá ọmọ mùsùlùmí tọ́jẹ́ pé ó dúró tọ́lọ́ débi pẹ́tọ̀ wọ́n bá ní wọ́n ń sóòtà kan nínú ilé wọn tóun náà ní bá ń gbé lárugẹ wọ́n ní mùsùlùmí irú mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n láwùjọ pèsè bíi tí wọ́n ń ṣe lé wa ni wọ́n sì ní adáwó rẹ̀ ní n lọ síbẹ̀ ọkàn fún wọn lówó ni ètò náà lọ́pọ̀ ètò ọ̀sẹ̀ lọ́pọ̀ ju ẹ̀rù ọlọ́wọ́n ọba kan wà ní ayé tó ẹ̀gbádò ẹni yẹn wá báyìí ó sì mọ̀ ẹni yẹn dáadáa àwọn kọmíṣánná wa ń wá ní ní ọ̀rọ̀ tí mò sọ yìí wọ́n bá ti wá ilé twenty twenty naira ó lè ẹni àfa àmọ̀tádọ̀ ẹ bá mi gba owó yẹn ẹ bá mi gba ẹ bá níbo díjú àsìkò kan lónìí àfa àmọ̀tádọ̀ ẹ gbọ́n dé àwọn ọkùnrin yẹn wí wọ́n láwọn ọ̀wá tá lọ́wọ́ àwọn náà wọ́n wájú sẹ́ńtì ọjà màlà tí ọpẹ́ ìgbà lọ́wọ́ wá ẹ̀yin tẹ́ ẹ kówó wá yìí ó lẹ́yìn náà lẹ wá àjẹkùwọ náà tó ń kówó fún ẹni kí ń ṣe nǹkan tó yàtọ̀ sí tọlọ́run wọn gangan ló ṣe o torí wọn ló gbé lárugẹ tàǹfẹ́ tí ọ̀bá rówó tọ́ lọ gbàgbàró yọmọ̀ pé owó yọ yẹ kéèyàn fi dákà sínú ni owó wàhálà téèyàn ṣe tó àkọ́rọ́rùn o téèyàn lọ ro kókó lóun fún wa máa fi ṣe kínní òun fi máa ṣẹbọ ó o dá kókó lọ fi ṣẹbọ ṣùgbọ́n yọ gbàgbà ro àwọn ọmọ ibi tẹ́yìn òun ó kù sí tó ẹja kọ ẹja jáwọ́ ọmọ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ ló ń tí wọ́n ń gbé ẹbọ ẹlòmíràn pé olóró làwọn ẹlòmíràn eégún ni wọ́n bọ́ lé àwọn náà lé ẹ dákun ẹjá dúró tọlọ́run ni ẹjá nígbàgbọ́ gidi sí ọlọ́run bá tí ọlá rẹ̀ ga lọ tí èèyàn bẹ́ẹ̀ lọ mì pẹ́rẹ́ pò lórí ìlànà tó mú nǹkan mí lámọ̀rí ẹ̀ yóò polúkúrú musu kọ́lọ̀ ńlá ẹ̀mí bá níbẹ̀ gbogbo ní jẹmọ́ gbogbo nǹkan ìwọ̀ gbogbo ọba kórìíra tó bínú sí ọ̀pọ̀lọpọ̀ o tẹ́lómi gbé sínú ilé òtítọ́ pọ̀lọpọ̀ ọmọ pọ̀lọpọ̀ ọmọ sákò ní àwùjọ inú ilé wọn ẹ wà máa wò bí a tí àwọn eléyìí ò bímọ ni tí lè wọn fi ń wó lura wọn báyìí oríṣiríṣi àwọn nǹkan ìmọ̀ bújọ́ ọ̀dá tó ti agbára ṣẹ̀tọ́n tí wọ́n lọ gbé sínú ilé ẹlòmíì ṣe ó tún fi kórìí búbọ́ mọ́ ó kórìí búbọ́ mọ́ ọmọ mi lè wọlé torí rẹ̀ ó yí àlìjẹ̀nú ọ̀yọ́ pàdé àlìjẹ̀nú lọ́nà tí bá tún ṣe báyìí wọ́n bá tún mọ́ fi dán tún dán wọ́n ni ẹgbẹ́ lọ sọ́dọ̀ bàbá agbọ́mọlà ètò ìsìnkú àmọ́ ọmọ sórí ibú lẹ́yìn kó wọ́n bá tún ní ẹran tó ẹgbà wá one fifty ẹ sì odó yóò náà wo ti bẹ́ẹ̀ náà ibi kan náà ni nígbà wọn bá ná gbogbo ẹ̀ tí wọ́n ná gbàrà tí wọ́n ná gbòòrò tán gbogbo ó ti bẹ lápò ìjà sọ̀rọ̀ àpò mi máa ń sẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gbogbo àwọn nǹkan yìí máa ń da lérú ni títí máa ń sọ àwùjọ di ahoro bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwùjọ táàrin yẹn tó ń kálukú òpèrú mọ́ sábà bí ẹbọ àmọ́sẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ni ẹ wo ní olùwà tá a wà yìí kọ́lọ́n dákun mọ́ ṣe wá lẹ́ni ẹ̀yìn ni kọ́lọ́n mọ́ ṣe wá lẹ́ni ẹ̀yìn ni kí ni tó wá jẹ́ ojúlówó nǹkan báyìí tó ń gbé wọn ní olú sẹ́yìn báyìí àwọn ọmọ pé a ti ń pẹ́ tipẹ́ ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ọ̀lú kí wá ní tó ń gbé wọn ní olú ara gangan tá a bá bọ egun ara gangan tá a bá borò tá a bá ṣe kí lóró ti gé wọlé báyìí sínú olóyè wọn gbé gbogbo ẹ náà wọn gbé gbogbo wa ni gbogbo àwọn olú kéréje kéréje kéréje kéréje tó yẹ ká máa pè lóko sẹ́yìn àwọn ọmọ gba bọ wọn máa gba sùkúù wọn gba sùkúù wọn gba sùkúù tọba ti dórí sẹ́yìn báyìí wọn gbé gbò sẹ́yìn báyìí yíwá ni tá a nínú ọkàlùkù wọn máa jánu sọ̀rọ̀ sẹ́ńtà ni sẹ́yìn sẹ́ńtà ni wá tí kápítà bá ń bọ̀ ìsẹ́yìn ni ó sọlẹ̀ sí ṣèjọba ti bẹ́ẹ̀ tàyè wọn ọ̀rá yẹ irun kàràkàrà wọn ìlú tó ti ní nǹkan níjọba fẹ́ ṣe nǹkan sí ó ti nílé ó ti ní gbogbo nǹkan tó ti létò kalẹ̀ pé bá a bá tẹ̀ lágbé káfíńtà wọ̀lú yìí ilé ẹ̀kọ́ rè nǹkan báyìí rè nǹkan báyìí rè ó ti láwọn ẹlẹ́tí wọ́n lè lò náà tí wọ́n kọ̀ọ̀kan máa lò so kó tó di pé bí ọ̀sẹ̀lẹ̀ kò sí ọmọdé àtàrà wa ẹnìkan lẹ́yọ̀kan ti ń bẹ òun náà ní trans òní máa lò fún gbogbo ẹ̀ kí la ní kalẹ̀ àní àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọmọ tó ní tí wọ́n ní ìtumọ̀ tí wọ́n láka tí wọ́n lámìlaka nínú ọ̀rọ̀ tẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn wálé mọ́ sọ fún ẹwo ẹni tó tún wálé ẹ rú àwọn ajínsì hapù bọ́lọ̀ wọ́n tún gbé pólì kalẹ̀ ọmọ ọmọ ìlú wa mélòó ní bẹ́ẹ̀ báyìí tẹ̀rí tó ń kálukú wá ń ṣe ni ẹ̀já papọ̀pọ̀ ọlọ́run sí lọ́n tààrà náà ti mọ̀ pé ọ̀sà èèyàn tẹ́lẹ̀ náà wọ́n wá ní ọ̀sà tó ọ̀bá gbé òun ọ̀yá tẹ̀tẹ̀ tó ń bó ṣe bá òun kò é gbé èèyàn kò é gbé èèyàn wọ́lọ̀ náàkùn kò lè náàkùn láíláí kò ṣeé ṣe èmi sọ fún adégún sẹ́yìn rélé egun ni ebélé egun lẹ rí náà ebó ẹ má jẹ́ wa o ààyè òdúdú la wà ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ń fẹ́ kí sẹ́yìn ọparun yàtọ̀ sẹ́ni tí ń fẹ́ kí ìlú ọ̀sẹ̀ ọ̀dà ṣùgbọ́n òdodo ọmọ ń kórìíra nù ẹ̀mí ẹnu kálukú wa ẹ jẹ́ kó kálukú wọn lọ jókòó ká ronú ara wa àwọn owó tá à ń bá àná sí di ẹbọ ṣé tá a bá ti ṣe dáadáa sínú ìlú tí ò nítumọ̀ ẹ wo sùn ní ìsìn àsẹ́yìn lélẹ́yìn ní ìsìn ẹ wo tó ń jẹ́ orúkọ ọba ẹ bó ṣe rí ẹ káàkiri gbogbo ìlú tó nítumọ̀ ẹ lọ wo orúkọ ilé ẹ̀kọ́ tó bá ti sọ orúkọ ọba tàbí orúkọ ìlú ẹ lọ òbí ṣe rí ẹ wá wò báyìí ẹ wo bó ṣe rí kí ni ó pè kọjá ife tí ìjọba bá ń yí padà báyìí kí ni ó pè káwọn tí wọ́n tí irú ilé ẹ̀kọ́ yìí torúkọ wọn kọ́mọ̀lé máa sọ pẹ́tọ̀ commissioner for education máa bọ̀ wá sínú skul mi lélẹ́yìí bá mi ṣe nǹkan báyìí síbẹ̀ governor máa bọ̀ wá skul mi lélẹ́yìí bá mi ṣe nǹkan síbẹ̀ tí wọ́n bá sọ pé skul lọ dáa jù nínú sẹ́yìn àgọ́dọ̀ jánu pé àsùnwó ajánu sọ̀rọ̀ parí àjánu sọ̀rọ̀ ni ẹ wá òkú ṣe téèyàn bá ti dúró tọlọ́run ọmọ ọlọ́run onímọ̀ tó yíká o ẹjọ́ àpò torí tọlọ́run à ń rọ oníkálukú wa ẹjẹ́ apá gbogbo náà dáradára ẹjẹ́ àpò ẹjẹ́ apá bì ẹjẹ́ àlọ́ dúró tọlọ́run ká dúró tó fi ẹsẹ̀ ọlọ́run ká mọ̀ pé ibi ká sin lọ́hùn yìí ká gbà fọlọ́run ibẹ̀ lórí ire wa àdéhùn láti tọrọ lọ́wọ́ òòsà tí ń tó rí ṣe èbó ń gbé kuru síwájú òòsà rẹ sọ jẹ́ ni wọ́n ní ọjẹ́ kuru òtún gbé síwájú òòsà kí ló ń wá rí ṣe ń bẹ̀ kọjá kankan sẹ́ni tí ò ní ní ó gún èèyàn aṣọ tí wọ́n ní ọwọ́ ó tún dáṣọ sí sí gidi lọ́nu ṣé sí gidi lọ sásọ wala hawla wala quwwata illa billah gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ dákun ẹjẹ́ àdúró tẹ̀sìn ọlọ́run o gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó fi pé à ń pàdé mọ́sálásí tó tún lọ tó tún lọ ń ṣe nǹkan míì inú inú àwọn tí ń dà lúrú lọ wà inú àwọn tí ò jẹ́ kí ni onílọ síwájú ni ọ́ bọ́ọ̀bà ṣe Islam islam rẹ kó ní túmọ̀ wọ́n mọ̀ pé mùsùlùmí ni ọ́ tó bá mọ̀ pé ò ṣe islam jẹ́ wọ́n mọ̀ pé èsè mùsùlùmí kò ní jẹ́ pé jọ́ tí àwọn nǹkan bá ṣẹlẹ̀ tàbí dáadáa kan bá ṣẹlẹ̀ láàmú agbúrò ẹ̀mọ islam pé dáadáa ṣẹlẹ̀ sí mùsùlùmí o ìwà náà pé àtúrọ́n mùsùlùmí ni wọ́n náà àmọ́ ní mùsùlùmí káfíìrì làmọ́ mà ọmọ ajẹ́bọ́ làmọ́ mà kò sí èsè mùsùlùmí ẹ jẹ́ kó ń kálukú wa ẹ jẹ́ adó tọ́lọ́ kápá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń kálukú wá ti mọ olórí rẹ̀ jù òun náà lẹ́bọ̀ ti dé òun ló lágbára jù tọ́lọ̀ olóhùn òní sàforíjì fẹ́ tọ́ba bẹ́ bọ́ fún lẹ́yìn náà gbogbo amúdí àgbèrè gbogbo e, rìbá irọ́ pípa àgbàkàbẹ́ yẹn gbogbo ẹ̀ ìjà sọ́ra fún ìjà sọ́ra fún owó owó òlú ká má gbogbo ìwọ̀ ẹ̀dá kan ìjà sọ́ra fún o ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n òun sọ yìí pé tọ́ bẹ nínú ìdẹ̀ra yà sọ dáadáa o sọ dẹ̀ra ọlọ́run ọba dáadáa kọ ọba tiẹ̀ ẹsẹ̀ bọ́nú rẹ̀ dájájú àwọn ẹsẹ̀ ni máa ń gbàdẹ̀ra ọlọ́run kó lára ẹni ó ní wàá mójútó ìdẹ̀rọ̀ orí tọ́lọ̀ ń ṣe fún ọ pẹ̀lú kọ́ ọmọ dúpẹ́ gba ọ̀nà tọ́lọ̀ ọba ìlékè ọlá fẹ́ torí pé ọlọ́run ọba ìlékè ọlá ọ yára yára gbẹ̀sẹ̀ lára alábòsí èyí lè wò ń pẹ́ ẹni ò pé ń pẹ́ ṣùgbọ́n òun náà ni gbígbẹ̀sán rẹ̀ òun náà ni máa ń ṣẹlẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó sí àánú fẹ́mi àtẹnì kọ̀ọ̀kan wa barakallahu li wa lakum fil Qur'an wa sunna wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wal hikma fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد dúpẹ́ fún Ọlọ́run tọrọ ìgbọlọ àti ìgbẹrẹ fún Ànábì sallallahu alaihi wasallam lọba akẹnẹjẹ tọrọ àlejò àti sàhábà rẹ̀ àti ògbóló tẹ̀lé láti ẹ̀kọ́ dára tó fi sílẹ̀ fún àtúntò ìdọ́lá ìgbéyà gbogbo àti àjẹmú ọlọ́run ìdàrú orí ọlọ́run tọ́lọ̀ ti fún wa ìjẹ́ra tó pọ̀ ní o a lè ka tán gẹ́gẹ́ ti Ibrahim ní ọgbà ọlọ́run tẹ́ ẹ bá lẹ́ẹ̀mọ́ ka ìdàrú orí wọn ọlọ́run ẹ lè ka tán rárá ṣùgbọ́n ẹ jẹ́ àlọ́ ìdúpẹ́ rẹ̀ ò sì ní máa wáyé lásán pẹ̀lú ahọ́n tọ́lá lómi tó bá sọ pé dúpẹ́ orí ọlọ́run yóò ní alihamudulilá alihamudulilá alihamudulilá kéésì lórí ahọ́n nìkan lásán o làbí dúpẹ́ yóò máa wáyé pẹ̀lú ṣíṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ náà á máa ṣiṣẹ́ pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́run ọba tó ọgbà pé náà ló ṣe oore ìdẹ̀ra fún ọ òun fún ọ òun pẹ̀lú fún ọ òun ọ níyàwó òun ló ní òbí olóṣèlú gbogbo àwọn nǹkan tó ń fẹ́ yìí ìjọ wa sin lọ́hùn náà wọ́n ní ah, alihamudulila ọmọ tí bàbá ẹ̀ tọ́jú ẹ̀ lápẹ̀rẹ̀ tọ́ sọ ọmọ pé mi mo ṣe dáadáa báyìí fún ọ kó o ṣe dáadáa padà mo dúpẹ́ bá mi o ebi sì ń pa bàbá rẹ̀ lápẹ̀rẹ̀ ọkọ̀ ti gbọ̀n sí bàbá rẹ̀ owó sì ń lọ́wọ́ ẹ̀ sọ wa ń dúpẹ́ ó dúpẹ́ ìdúpẹ́ yẹn máa wáyé pẹ̀lú wípé kọ́ ọ máa ṣiṣẹ́ pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ni ó di ẹ̀sìn ọlọ́run bá mú sísìn bákan náà ó ala rẹ̀ gbogbo nǹkan ìwọ̀ pátá ọ̀tà kìtìtì ga jùlọ ó lóun ti bìyànjú àlẹ́ òun ti sọ fún wa pé tẹ́ ẹ bá lè máa dúpẹ́ fún wọn ọlọ́run wọn máa fún yín ni tẹ́ ẹ bá wá lọ ta ìgbàgbọ́ ìyàwó gbogbo wọn fi ìyàlẹ̀ jẹ́wọ́ ọlọ́run ara wo ló o káwá lọ mà gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí bíi pé ìfọ̀kànbalẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé ìgbàgbọ́ ọmọ bí fún wa yìí kò lè ṣàdédé máa wáyé àyàtí kí gbogbo mùsùlùmí ká tẹ́rí padà síbi tírà ọlọ́run kí lọ́lọ́run sọ fún wa ká tẹ́rí padà síbi ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam kí lànẹ́bí sọ fún wa ká tún wá lọ dìrọ̀ máa là ọlọ́run tó tóbi ká sì fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa ká fọwọ́sowọ́pọ̀ lórí ìpayọ̀ ọlọ́run gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tí ibà ti ń wáyé tí ibà ti ṣe lórí dáadáa àti lórí ìpayọ̀ ọlọ́run ẹ má wọn ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nìsín ìfọwọ́sowọ́pọ̀ wò láti ládùúgbò ìfọwọ́sowọ́pọ̀ bàjẹ́ ni. ní klọ́ọ̀bù kan ni wá klọ́ọ̀bù kan ni wá lágbègbè kan lágbègbè kan lágbègbè kan klọ́ọ̀bù yìí tẹ bá béèrè kí ni sẹ́yìn gbèsè láwùjọ kódà gbogbo àwọn àfa àti tẹ̀lé yín bẹ́ẹ̀ kó kí àìmọye nǹkan tọ́jẹ́ kúránì orí ibu nìkò kò kò lórí ibu. wàá ta gbogbo kan ta káàkiri ọlọ́gbẹ́ dj agbọ̀ngbò yọ lọ ẹ ọtí ọlọ àwọn ọmọbìnrin olóbìnrin wọ́n mọ̀ fi gbogbo àwọn agbègbè wọn èyí ò gbọ́dọ̀ kọjá kátó wá sọ ìlú bíbíbíbíbí sádùúgbò ní gbádùn. ṣé ẹ wá fọwọ́sowọ́pọ̀ lórí oore nu ẹ̀yin òògùn àdúgbò tẹ wà yí pé àyè mélòó ni ó lómi gbogbo òsì lómi kẹ́yìn ọgbẹ́ kẹ̀gá sádùúgbò yín lórúkọ yín pé ah, ẹgbẹ́ yín ẹgbẹ́ àlùbáríkà ni ẹ máa lo òkè ẹgbẹ́ ìfọwọ́sowọ́pọ̀ lórí dáadáa nù ẹgbẹ́ mọ́jì ọba àjẹpẹ́ ah, àwọn èèyàn ń jà lágbájá àti lágbájá ẹ lọ yanjú ìjà yẹn fún wọn ẹgbẹ́ tó dáa nù ẹgbẹ́ fẹ́ ẹnìkan fẹ́ máa pẹ́bọ sí oríta yín láyé kò sí tọ́jọ́ tẹ́ ẹ bá ní fẹ́ǹsì ẹgbẹ́ bọ sínú fẹ́ǹsì yín lẹ́sù yìí ò ní wá jẹ́ ń bẹ̀ ẹ sọ fẹ́ǹsì yín kọ́ wọnú lè bínú lẹ́sù náà ni kọ́ wọlé kọ́ jẹ́ ń bẹ̀ ìwò làbùrọ̀ gbé tí wá síta wa oríta yìí gbogbo èèyàn ló ní ẹnìkan gbọdọ̀ wá kó fìtínà bá kọ́ wà lórí gbogbo sí wa ṣe wa lọ́rùn ṣe ń táwa ń ṣe nu ẹ̀ ṣe yẹn àṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n máa dá fìtínà kalẹ̀ àwọn ẹgbẹ́ kan bẹ ẹgbẹ́ olóògùn ni wọ́n àwọn ọ̀dọ́ ọlọ́pàá àdá ọlọ́pàá ọ̀bẹ ọlọ́pàá aké wọ́n wá lọ wá gbogbo àwọn ọ̀ka oríṣiríṣi pété nìkan bá ṣe kankan ó ṣe aburú kan láwùjọ fáwọn tàbó ṣe àwọn tàbó bú àwọn gbogbo àwọn jọ péjọ ọlọjà bẹ́ẹ̀ ni ṣé ẹgbẹ́ oríire wà nù ẹ̀rẹ́ ti bá nǹkan ṣe lánàá kò sórúkọ fún ọmọ aláàárẹ̀ ti ń bẹ ládùúgbò yín ṣebẹ́ ti fún ààrẹ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ṣebẹ́ ń ṣe gbìyànjú bá ààrẹ ó ti kúrò lára ẹni ìyá alágbájá ibi tá ààrẹ ìwádìí kí ló tẹ̀ lọ sọ́sítù tí ń bá lọ níbo ní ti rówó ẹ lọ sọ́sítù á pè káwọn èèyàn méjì ọ̀tẹ̀ lè yín lọ iye tí wọ́n bá pè pẹ̀lú òkú ọlọ́ á sì gbìyànjú bẹ́ẹ̀. èèyàn ọmọ yẹn kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín àdúrà ni ó tuni lára ó wúlò ó sun àwọn jẹgbẹ́ wípé ẹ àti bímọ ẹ̀sọ́ ní club ẹ̀sọ́ ẹ̀sọ́ ọyẹ máa fún wọn túrọ́bù máa fún ẹ máa fún wọn owó túrọ́bù yẹn lọ fi sànú ẹ tí ò rí jẹ ẹjẹ lórí dáadáa ni bófin ẹ̀sìn ọlọ́wọ́n bá ti ń fẹ́ nìyẹn ká sì sọwọ́sowọ́pọ̀ lórí ìpayọ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ lórí ìmọ̀ òdodo fúnra rẹ̀ ni ká bákan náà ká sì máa sáré tètè ká máa yárayára lọ sí ní bá sì máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn pàápàá jùlọ láàrin àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa gẹ́gẹ́ bọ́lá wọn bá ilé ìjọba sọ pé tí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ méjì tí wọ́n jẹ́ mùsùlùmí dédé wọn ọba yédè wọ́n ń jà láàrin ara wọn Ọlọ́run ni ẹ ṣàtúnṣe láàrin wọn tí kan nu wọn bá ta púpọ̀ wọn ò ní gbà láti ṣàtúnṣe yẹn Ọlọ́run ni gbogbo yẹn parí pọ̀ ẹ gbárajọ ẹ ò ní gbà yẹn ẹ bá jà títí òun náà fi sẹ́ni síbi àti ọlọ́run síbi ìdájọ́ ọlọ́run tó bá sẹ́ni síbi ìdájọ́ ọlọ́run ọlọ́run ni ẹ dájọ́ láàrin wọn pẹ̀lú déédé àti dáadáa àti dọ́gbadọ́gba dáadájú ọlọ́run ó ní pẹ̀lú gbogbo ẹ̀ tí bá ń ti déédé ti dáadáa Suratul Hujurat ayẹlẹ kẹsàn-án ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ló ti pè wá ní àkíyèsí eléyìí nípa ní gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹja lọ́mọ yìí pé gbólóhùn wa kò lè jẹ́ gbólóhùn tí ọ̀gá lásán o kò lè jẹ́ gbólóhùn tí ọ̀gá lásán tọ́ba jẹ́ pé a kàn jókòó rẹ̀ gẹ́gẹ́ bí ìgbẹ́nu gbó lásán tá a mójútó ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ṣùgbọ́n tá a bá ti mójútó ọ̀rọ̀ ọlọ́run tá a mójútó ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ó ṣiṣẹ́ lára ju oògùn tó sọ pé yára ṣiṣẹ́ lára lọ nínú ìtọ́jú. oògùn tó wúlò jù oníkéèyàn ọmọ ọlọ́run kò sí lọ́hùn. tí èèyàn bá ti mọ ọlọ́run ti ń sin lọ́hùn á rí i pé ìgbésí ayé rẹ̀ yóò máa jẹ́ ọ̀tun yóò máa jẹ́ ọ̀tun lọ síbi téèyàn ti sọ oríire ayé àti ní alìkèyàmà àbí Allah subhanahu wa ta'ala oríire ayé àti tọ̀run ọlọ́run dákun má fi wọ́n ìlànà àtẹnìkọ̀ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà àbí ọlọ́run ọba fún ọlọ́run